أخيما إبما يحسين ده ذكر الدين ماذا الله ثلاثة الأصول وأدلتها كقوى الأصول الثلاثة ونشر بوديو إبما يحسين ده إن شاء الله لما هيا باري إلينا ما هي الياو إمي المسائل الأربعة لما كوينا أما مرفوضة في بيشيس كالي أكواني سو أنو ده emoy irobaneke leo maya zemi temo mimi تبقى إنها تماما كسورة سورة العصر وتواصل بالصبر وتواصل بالصبر so أموني مالي كوي كلاس يوينو دي روحي بقى إنها يو إبي شيخ عبد الرزاق ابن عبد المحسن البدر حفظه الله تعالى eboria kemo emoiro bane kema michael sheref niso nilozio nibina orio استفقد الإنسان الصبر افتقد الأخلاق وفي أويا إمنا ناكي إيرو بانك هانيو وميلانو بونيلو وإذا افتقد الإنسان الصبر افتقد الدين وهو يا وميلانو مهانيو addini mu islam oribe kpo onni ono ya onniro arilemi ono mo iroba ne ke ho mabide radini wa idha istaqada al insanu sabra waqa'a fil haram tede ho ya iroba ne ke onniro o edifia kele mo ga na rekila wa so eni pe mona lere so mezo lo mare kwemoni si tauhidi yo enude now elelana ibmahabari logi emonobi ni ibn qayyim aljawzi re temomama egmoni soni suratul asruna ibn qayyim al-imam ibn qayyim rahimahullahu ta'ala amole motao ubade toni soni surana okay uh, al-afdal enenene

bụ na ya bụ ịkpae ya ụbọ mere nkile begbe ya mere ينبغي أن يكون شخص كاملا في نفسه ọjà nọ ya rẹ̀ kí lọ ya nọvọ ya mímí ọkílẹ̀gbẹ̀gbọ́ ya mímí mùkánmìlà lèrọ ìrìhì ọ̀pá ẹ̀yà ya بإصلاح قوتيه العلمية والعملية ọrịọhe ebo ya izeze gbọ nọrịrị gbọ gbọ ya ma emi ụgbarịta n'iso oge na lọki oe tota avụ n'iso ụgbadị ụtọ n'isi ole oe tota avụ n'iso ụgbadị ụtọ n'isi aekele ole narele moge natari wala amaliya bi ụtọ ọnụ ole n'ile ole agharịla okpukpu ịbọga na ikelo dagwọrọ ya mbe gị ọjị anụghara ekele bibọ ya ụgbari ụtọ n'isi bọ be a good person and assist others to be good kamilan fi nafsihi mukammilan li ghayrihi that is the meaning wa kamaluhu fi nafsihi ịbọ ha ere gbọ kile bibọ ya بإصلاح قوتيه العلمية والعملية lọ́hì nọ́rẹ̀ ní sọ ya èrè kílé this is how you rectify yourself bi iznillah before allah subhanahu wa ta'ala naam أريو وإصلاحك قوتك العلمية هذا في قوله إلا الذين آمنوا أريو نور لبوغ ناتما يوهو عزيزي بي ubade otonisi ole nure totafu nisi ubade otonisi ole loke boga na tare kolni surana illa alladhina amanu noga nare tamama eyani lo binduze n'elagiri ekele nọ n'ahịa eh, ifshabọ ọrịọ ilalezi na aman uhaimie emere ụbọrọ emilotari the believers and wofi kalamina sabik emi makpaghete molo makpagheta mama ekeloni ilalezi na amanuna fihi dalilu ilm atalo emena ya hidelili nisi ule birusi ni okila atalo oloya yohi ilalezi na amanu so oni illa alladhina amanu ozenale yohe uziokila na uwezeze egbe lure totavu n'ise gbubade ụtọ n'isi aikele ụlọ n'isadini walikuwatika al'amaliya ebuha ezeze egbe gbubade ụtọ n'isi ọnụ ụlọ n'ụlọ ere ọkpụkpụkpụ nọmi bikolihi ta'ala dalili n'iso lohi wa amilu solihat nomi so in a nutshell what al-imam al qayyim rahimahullah ta'ala is saying is that two things in surah al-asr are referring to you particularly as a person two things are referring to you particularly as a person one of it is seeking for knowledge. The other one is doing righteous deeds. These ones are for you. They are for you personally. Now, then Oadibeyo watakmilika lil-akharin as for you assisting others to be rectified. Ulehoyo heme uazezezbeko uge yewe wezezisela. As for other persons, lọ́kì wọ̀tàwá sọ́wọ́ bilhaqi wọ̀tàwá sọ́wọ́ bisọ̀bọ̀ wọ̀tàwá sọ́wọ́ bilhaqi wọ̀tàwá sọ́wọ́ bisọ̀bọ̀ yọkẹ́ mi wá ibọ̀gà náà yọ ní wàá rí ẹmọ jẹmọ that is tawhid kókó àdínì wàá rọ máa gbé wá ìwà wàá tẹmọ àdínì máa gbé wàá túgẹmọ máa gbé wàá tẹmọ tawhid máa gbé wàá tẹmọ àdínì rẹ máa gbé ẹ̀wà. Ubagwolo, now it is not about you alone. Now it is not about you alone. Ubagwolo, eh, at this time now, emule lage yo nutamayo ebe. Emule nure pupu lage yo oke yo ebe nure ronde limi yo la fani. yo ebe nuro ne mila yo la fani. Watawa so bi sobr. and then iwaghari emo irobobaneke rema igbe egwa waghara emo irobobaneke retema igbe so illa alladhina amanu wa amilu salihat they are personally for you go watawasaw bilhaqqi watawasaw bisabr they are not for you alone others should benefit from you so alimad nukoyim emore mama egwa hola so e afani no boyo ekelo ne mona no ni sheikh tamamana lohi e na nahi oya hageto <clears throat> ono ya ohi mani elokila uko ono ya hiwazi yi ama ono ya emilotari e, oro okpukpu ọnụ ya hiwa hiloli fageri utama yawa ha yizi nao oge na wezi nao ولا تقربوا الزنا ولا تقربوا الزنا إنه كان يدون له أزمين ميونوني سميمي أما إيامي يوم زلاوبو إخوزوني سي يوم زلاوبو إموزي إيوغا umazela umazelaubu all in the name of adwauzezemila all in the name of uh, emi izeze ahụnụ ma a na-ele emi ozizi eh, Oya kele adọ abụlori from there ihuzone makilise ugila gwe ama uhalezeni utwi microphone wala takorobu zina soro Suratul Asr. A very short surah. Ematamamana, you ought to have rectified yourself. And then ya ukage egbume uyo egbo nina unu zore tama lo emima tama ọ makere emime alụ ihibru alụ just do what you, we are telling you to do don't forget about what we are doing organized how Guamayao. So actually Suratul Asr, one of the lessons is that Zaibe Bari, rectify yourself. kila Ọmakilahi nene uyiwa azi you must be perfect. Hey, kila ata. But you must be amongst those who strive to stay away from the same things you ask me to stay away from. Ọmakili umolibamuduni segbe asife webi oge na wamụla iko were nyiwa ya kee moribamudu baletoni sebe asife kuranila nareziliri nukelole niso yajosiro ya moge na tari oma konsainile wewewe yajosiro nogolele egere igwua iwere sokosoko eme ya lọchiri kpụ lọlọkila oge na udu n'ọmịe mazini amin na so ata lọ maha wee ụgbadọtọ n'isi eh, tefsir n'isi onye suratul asrina nọkila ya ohi lohi delili n'isi almasailul arubaa na. ebe maha ga-eze kere n'ebe na emegere hala ọrịọ وقال الشافعي وقال قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه الصورة لكفتهم لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم الإمام الشافعي الله محمد بن إدريس الشافعي رحمه الله تعالى أمال موتا أمي أني سورة العصر نقوكي أوكي لو ما أنزل الله حجة على خلقه أغنى أما زليري ريلي hujjatan dalili owewe ala khalqihi ubade utonisi emiloma illa hadhihi sura mebi oni sura na bukpala oge na rezere lele omara emewewe zelere ubade utonisi emiloma norekili hujja nila la kasatkum oni sura na oka asenila emota mamana is that oni sura na dọbọ kpọge nara ezeli rilele norekili norero kili hujja ụgbado ụtọ n'isi enenyi eje na onisura lakafat ọha afenima emọta mama na ebe onisura na ebe gbase orekila ọhọ mariri orekila maka isura na atemonibu ọkụkọ emoniburi orekila hi it, it involves just few words a lot of lessons are in it ama these particular weddings any pamimona nayohi imam shafi itana ebunei manemi nezezi ni fi salehetul usul yare koi osomina sholi a sheikh hamad al-ansori obunela eyohi lakode bahasna wafatashna ma ga research ma ga gwanodalogwe ma ma ga-egwanebeghere ede n'ise ya na-eghiawo n'ile nwebere ụbọ keke we've gone to library old libraries ma resachila wafatashna kefiro ma investigating eme and hadhihi kalima ụgbaji ụtọ n'isi ọnụ kpemọ na anaghị ma mushafi itana bihadha lafz ịna ọmọ igene itonemo that is ma gwanụ n'ime ala ebe n'iso ebe ahụ egbe kemoni na falem najid hario mama amio وقد وجدتها في مناكب الشافعي للبيهقي أما إمي ماغاري إبني سي إبني historian actually al-Bayhaqi أبو يعني مولي collections of hadith سيدي قزاشي رواه البيهقي ومعجري مناكب الشافعي نسي البيهقي رحمه الله تعالى ما جري بأسانيد رائعة with a very great chain of narration أما إني ما جري أهي إمام الشافعي تاتا was quite different أريو إني ما جري هتا أو لو فكر الناس في هذه الصورة لكفتهم إني إمام الشافعي وبتا أو هي لو فكر الناس na biheya ema bireke kulele fi hadhihi sura emoni soni sura ena bigitoreke kwemoni sura na mimilele la kafatu ohasenila nilirele emoge natamala n'isi otonisi enirimi ejena ama that is by the way just nimarele e scholars nisema ebile khalase e oya ayo emimaregbare himatemo na dinina ọ makile ajọsi tanemokwu ajọsi dunemokwu ahụ eyiye edebeyo ata nara emi monis anebi sallallahu alaihi wasallam enebeyo ata emahio enyi skola ta kpo edebeyo ata dagona so the the nutshell is that ọha ma bi imam shafi genetemo emoni sura na but ọ makile exactly ebi sheikh muhammad ibn abdul wahab He presented presentila Kelly Ebeni saw Limazena, which is to Usul, it is not exactly like that. Emi scholars Yohili Gari Imam Shafi Beta was that Laufakaron Nasu fi hadi surah. Eh? E ama bige toreke kwemoni surana. Mimilele takafatu. Ohasenila. Now, so orakile si imamu الشافعي رحمه الله ta'ala. So adibi yama wa hadhihi sura wa hadhihi sura Sheikh Abdul Razak al-Badr lobi tamona oho ni sura na suratun wajizatun dadigo suratun wajizatun dadigo sura lokila nokila yowo wajiza obris omabu ikpamemo natanoro emabu obris wajira beligo amahi ule enoye kelo osurese ụlọ bili egwa n'oge na mma ama eleke oni sura osurese اذكر قصة عمرو ابن العاص emoyowo na-amị ọgbara ụtọ n'isi sahabimisi anabi muhammad sallallahu alaihi wasallam na sholi amru ibn al-as amru ibn al-as emoyo wanamie ubade otoniso bili agenio wewe na osholi musailamatul kadhab musailamatul kadhab oni amụrụ ibn al-As na Temorona Ebunei, scholars of Hadith, Etareo, from their findings, Egegenare Mionemona, the Maha Sunona, Egegenare Mionemo, Onye amụrụ ibn al-As, ma Adini Yama. ụtọ n'isi kafiri, ọmasemi adịghị ya ma n'ọrịa kiri n'isi Ale Muhammad sallallahu alaihi wasallam, ama oyo ene ya da n'ebe ịzọ. mozolo ese ese adali so but ịsọ semi adini ma then oya nizeva no ya ọnụ na lohil musailama alkazab alkazab imasho alkazab omileze musailama nomileze ila ele ona gini ama eniri ni so lohi eni na mubesho musailamatu musailamatu eh, sumama musailamatu bin sumama lanwe besho ama lari upo benilo nyaboyo nare mireze hiau to hiau hili loze niyalio emeyaleloyo lohi musailamatul kazab musei no mireze Nam so amore mamie narero ni sura na zeleri oyo oni muselema na oja animal elio emeze hashomile oyo eya nekila yo eklemi eklemu yo hanebilo lekila eke hanebi sayo agbomarị muhammad sallallahu alaihi wasallam he was one of those anebi lọ kila ebi anebi muhammad sallallahu alaihi wasallam kila anebi ilo lọlọwọ kila anebi n'ọzọ na oyemize ha shori musa ilamatul kazab ọ vare keli medina iye ke na nebi di sabe niso rezezi hijra kpari makka lori medina musa ilamatul kazab oyi vare oa vare keli medina norevle keli medina at around uh, maybe nine or ten years after Anabi Muhammad sallallahu alayhi wa sallam vari Medina, Musailama nore vari amore mota. فجعل يقول متا اوكي ان جعل لي محمد الأمر من بعده تبعته إن جعل لي محمد الأمر من بعده تبعته أهل محمد صلى الله عليه وسلم أخارم أخاتمي يوكي لوخاغو ميكا كيلا نبي نوفادي يارخالو دهولو Usayl al-Kazab, okay, nini lore kai manebi tarina, eh? Anebi mosikpata maya, yo hilo ni musailama, lo ha nebi na hamye, sede hilo na ne Muhammad sallallahu alayhi wa sallam, okpari agbo. So onake male musailama yo as far, oya no He loved leadership. bi kosile lo hola. nure kilo ya no kilo yo avure so gole eh ni ya re pe na mi ni a lot of honor ore so gole nure just me ka asu we yo okuli e ayo uto ore so gole you understand e mo shire lo hona ona ke mi musela musela ogwe ma nebitari e emilo ogwe is ikpe ne ya nwụ na nebi ọ na-emi ume ka ọlụ ọlelu onye kpere ala ọzọ oge ikele so ọrịọ nene lọrị ha ma nebi tare sallallahu alaihi wasallam anabi mosikpata maria sallallahu alaihi wasallam yo iloni musailama lo ha nebi no ha vari se de ilona bi muhammad sallallahu alaihi wasallam lorani fa aqbala ilayhi rasulullah sallallahu alaihi wasallam onye hadithi هنا حديث الله أنا ما أمير ما نبي العرف بطوية كل صحيح البخاري أنا حديثنا so أنا محمد صلى الله عليه وسلم أو باري نوريزو هي مسلمة آهي موتا هنا أنا محمد صلى الله عليه وسلم أو باري لو بلي إيه، صحابة نسونا شولي ثابت بن قيس ثابت بن إيه، قيس bin Shammas Lo bili lobili sahabeni sana Sheikh Thabit bin Qais bin Shammas eya bari eya buli Musailama na ne birera sallallahu alaihi wasallam oari inana umabe nisi eh, ora nisi debinu ule ora nisi debinu palm tree date palm tree so or he took along a leaf from date palm tree ọ ghara ime ụgbọ n'elera legere di musailama egbere anabi muhammad sallallahu alaihi wasallam ọ ghatamai musailama ولو سألتني أو كما قال رسول ولو سألتني قطعة هذه الجريدة وعلى يومك أني أما بني مبونا نكولي ميورنا والله هارونا ọ̀hárẹ́ ọnụmabe n'ire ma ọ bụ na ọ̀hárẹ́ kila hiluwa ayọ̀ mee n'iza ọkwụ ile ilimi na wọla ịghara na ịma na ebita ma ịlọ sịrịgharị uwe ọha na ebi n'oghara eme kila hilo oge kele you understand even the list of what belongs to me i will not give it to you even the list of what belongs to me i will not give it to you this is how to handle dangerous people. Udawolo. orola tamai musailema clearly yohe imole emini seme osomosomi ono kere newoma ma ke niha niha za okena ukamio ahili biri bili anebino venare mekila luge ke nuzimi aulotamayi musailama alkasab adubetamerio uzominogenagiri ukafie na ogenagbele <laughs> uzominogenagiri ukafie oge na ogbele iloyi musailama adubetama musailama igwele ki uyo ewo ga gemie egege osoni wani hadithi na ibnu abbas lo lo lo mielori lo tone monari yoki amiem uleg na abbas sahaba ni sanebi okila bal omo nisi eh ekei baba ni sanebi lo lo kila so he was very close to the prophet sallallahu alaihi wasallam lo gbondo kwa na rika amie ne ya na ubari otoni saned muhammad bili ubari otoni si musailama al-kazzab so just for us to have a glimpse of oyana surely musailama al na na nebire gịnị bụ oge na-ekpegharị ọrụ karịa ha nebi em sọrị oge na-aka gịnị gbọ ịba nebe itame uhayo ki eme oge na rere uka ukaruboyowo oge na oyegbele so that is just a glimpse of oya nation musailama al-kasab now ebe maka enyi mata ma igbe ọ na-esoro tụlụ asịrị n'ime akamọna na rere ozelere amole mami obayo toni soni musela malikazab bila agenio wewe nokiegde biakili musumina sholi amuru ibn al-as ene amie oreo قال مسيلمة ماذا أنزل على صاحبكم الليلة نرى سورة العصر زلري وبلن نزكى kpelenore halo muselema ọ dagwi amụrụ ibnul as ọ alaghị amụrụ ibnul as oyo enege ya da n'ebi ezo oyo enege ya e n'ebi so na ogere ọrịa bari bari bari amụrụ maza unzila ala na ọha n'ebilo kila elenwaino de ọgbọwa na ọha emi ogefe ọhara ezere gilo what is the latest ọrẹnuoyi amuru ibn al-aus قال أنزل عليه سورة وجيزة بليغة أنزل عليه سورة وجيزة بليغة أريو آرز لرجيو سورة نولو كوي ekeli kpamimoni ekelo baligo amaho surefe ekeli ewa bili nasiha noge na mama elekeo ni suro ọ adịbeze suratul asr ọzọ ni la asr ọzọ eh, <laughs> mai musailama al-kazzab nogere zo mai musailama al-kazzab muselema ohagige ya okere fakaro kolina na bibo ya juzo mi yoto ohage sigege ya okere ohare ke kukere oha duzo mi yoki goro muselema qala wa ana wa ana qad unzila alayya mithlaha <laughs> ore amru bin al-as menu gitemona ari sura nilozere gim ari sura nilozere gime you can see ba eh ona so rival ojo si ke no ki rival ni sani muhammad sallallahu alaihi wasallam atame we ma ono bo eh what is the latest atame we ma ge sere zere gane bi muhammad sallallahu alaihi wasallam ayo si duzo mi yoto kiri o are ke kukiri o vile tore ahne wa ana unzila alayya ya misla mema aroni lozere gime فقال وما أنزل عمرو بن العاص يو إمارة زيريجي قال أريو يا وبر يا وبر إنما أنت بطن وصدر وباقيك نكر وحفر سبحان الله <laughs> إني مهنا ما يمازني لي معنا نسوا ده هو لو أما إما إما سيد dagwe bi eni sheikh yari manani la se. ebena sunone mona kpo ya rekwa e, la hadith ima se dagwe bi iya me eni sheikh ori manani la so ma se wo just isone mobo ama ayo heni pamemona loy e musailam mal kazab zamai amur ibn al-as okay ya wabar ya wabar انما انت بطن وصدر nakrun wa وحفر subhanallah ọwazera amaghị ee eh, amụrụ binala asọrọ ịmarazi ere gị mere ọhụrụ uhagwe meme n'ụlọ eboke nọ keira evani fanebisehi musaila matul kazab ụva gario gị ụlọ surọtụl asụrụ uhazọ meme ụva gario ahịa nọ ekele okpu harofu rọ dilorekuo letarọ wala asụrụ rọ rekuo إن الإنسان لفي خسر رول بيه هو إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر رول بيه هو آية سلو أي فمس يا وبر يا وبر إما تقو رول بيه هو إنما أنت بطن وصدر وباقيك نكر وحفر مسلمة الكذاب مسلمة نومي لذي أرهي همو بنادزي رجيلو لو خلاص فقال أغزل عن ما رأيك يا عمو ما رأيك يا عمو أريو وين عمو ما رأيك أموميون ميزنا How do you see it? What do you think? Don't you think it is great? But no, I'm but ما رأيك في هذا? أموميون how, how do you look at it? This is one of the the futures of people who are not sincere. You understand? That is Emile Lupo. Ekele nuzelo n'elimi. Ekele nuzelo. Ekele nuzelo n'elimi. Ekele nuzelo n'elimi. And then Muhammad sallallahu amari sura azịrị gị ogwe n'ọnụ enye ya e, ebiọma inyonisoro na ebiọma inyonisoro na ọmezo na ọmezo ọmezo ọmakili ọgbọrọ no is not that they ask questions to know how to become better no ekele nu prizonelimi ma ụzọ na ọya nọ gbọnemi na egwu egwu amụrịba ha zezio ebu e, ebimasị ụlọ na ọụlọ mee lati eye The intention is they, they want praises. So ni Musaylam al kazab Nore Tamay Amru, Ibn al-As, Oriyo ya wabar ya wabar, innama anta Batun wa sadr wa bakika hafrun wa nakr, eh, nakrun wa hafrun. Oriyo ima rezeere gimeho, Oriyo ma ra'yuka ya Amru. amru ibn al العاص أريو wallahi. Amr ibn al-As ohi wallahi iroge na yo innaka ta'lam wani musailamatu kazzab ule anni a'lam yohi memewo ile annaka kadhib yoho mileze okila wallahi innaka ta'lam i swear by allah you know أني أعلم that I know أنك كاذب that you are a liar. On أمر eu Amour ibn al-As Réri Yalini Moussaïla Matoul كذاب. وروي أن رجلا أتى بن عباس رضي الله عنه فقال له أن مسيلمة زعم أنه أوحي عليه أو, أو إليه قال ابن عباس رأسا صدق رأسا صدقا so narenyone monani asar owewe yawo nokila yawo narenyone mona ami ami agene osomina yawo buli ibnu abbas ibnu abbas nokila omonisi ekeyi baba ni sanedi sallallahu alayhi wa sallam radiyallahu anhuma فقال له آتم ابن عباس أرون مكة ابن عباس أن مسيلمة زعم أنه أوحي عليه أو إليه أريو أهي مسيلمة أو خاري مزيري جيل أخو غناري وزمي أو غناري وزمي ناري أو لأهي مسيلمة وما هي مسيلمة لو أخو غناري أو خاري وزمي ناري أو Usailama said something was revealed unto him. قال ابن Abbas, ebe ibn Abbas reyariola wario ra'san sadaqa yani uke molota <laughs> ibn Abbas radiyallahu anhu wario o musela ma sere khari are mizere giro uke mo ah, so people were confused the man was confused ah, ibn Abbas saying that Usailama is truth is saying the truth with regards to something he reveals to him. Eme Ibn Abbas motana Ibn Abbas rotenum tone monio de bezi aya ni si Qur'ano wa Ibn Abbas read to him wa inna shayatina la yuhuna ila awliyaihim liyujadilukum wa inna shayatina la yuhuna ila awliyaihim liyujadilukum suratul an'am ibn abbas ayo atamalorio ogana mamorio kel qur'ani wa inna shayatin meme verily the devils the devils shaitan شيطان and his entourage his people la yuhuna ila awliyaihim eyagizo minario enekili mola eh shaitan inspires his friends, his people, the so that they can argue with you. Shaitan, oge na-egi somi na-arịọ eya na-egi ne na na-amabighị wa hairili. Ụdagwọlọ, so whenever anybody is bringing up any form of shubha, trying to bring out, bring, bringing doubtful matters into the din, all these are actually inspirations from Shaitan. So لوزه ابن عباس وتمالا إن كان كذلك قال رأسا صدقة سريبي مو إمي واخو تالو خلا no problem muge molota agelegizo minario ama wa inna shayatin meaning the devils are the ones that inspired him truly he has been inspired but that inspiration is not from Allah subhanahu wa ta'ala the devils are the ones that have inspired him Now, so after lohe money fi suratul asr ọ ga na udu n'ụzọ mụma elokore na-eme ama ọdọda nọ miegwa ekele n'isura na n'ọrụ ọrụ ọkpụkpụ ekele uwele n'iso ekele adị n'ise ekele uwele agbọ n'ise ekele ụwa n'ise utafeu ya ebu ya surah al-asr is the kind of surah that you should always think about benefits especially the aspect of giving it out to others also that is the dawa aspect of it watawasaw bil haqqi watawasaw bis sabr watawasaw bis sabr na do ọdụnọzọ n'isi ụra ihe ma afa anyị نعم So, emegeki ebon الشيخ تاع the next thing in surah in ثلاثة الأصول وقال البخاري رحمه الله تعالى باب العلم قبل القول والعمل باب العلم قبل القول والعمل والدليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات سورة محمد فبدأ بالعلم قبل القول والعمل نعم أمي شيخ محمد بن عبد الوهاب تمام رحاله كنورة تموي إمام الشافعي yelere ki onebe ogana ha ma ne ki ma re bu ma moelo because the book was uploaded in the platform inshallah so وقال البخاري أو إمام البخاري رحمه الله تعالى أغنى دو نمول توفاني سو أمولي توبيك أكلي صحيح البخاري توبيك يوسف يوكل صحيح البخاري compilation Jamius uh, Sahih Niso, compilation of authentic uh, ahadith Niso, there is one particular topic Nilo Ebo Yelo Babu, Ale kobla liko, nimaha nisi lo yi emonata, wale سمنا هي صحيح البخاري نسو إن اللي ناني توبيك لو هي باب نودل هنا العلم قبل القول والعمل نما هاتمو نسي أولي لو كالو يي أمونتا بلي أبوكو نابوكو أني إمام البخاري والدليل عندي إبن ناهي دليل نسو نمولا يقول lo kalo yi emonata lo kalo yi okpokpo na kpokpo dalili ni n'iso lọhi yo kauluhu ta'ala ebogana tamamarịọ fa'alam wale wale fa'alam kalimatu tambih ko fa'alam annahu la ilaha illallah wale mi meme yohi ami egena ewewe illallah sede hogana no gino kwa akpọkpa واستغفر لذنبك onegegela wa yubekwa wastaghfir onegegela yubekwa nisese nudu yubekwa nisese nudu ọrịa ọfabada abil ilm hadao ni aya na we oge na ule lọọlọregbari kọbla likowl nene ori emo rehalo wel amel nene ori ogbokpo na kpokpo re rehalo mapa tonemona egegeno hiao emonisi ole ole nakili yohori somi yohole loya rekalu yi ukpukpunu ha bụbụkpu ụlọ elo sọpụzụ rekalu ama onule ni makana والمقصود بالعلم هنا شيخ عبد الرزاق البدر حفظه الله والمقصود بالعلم هنا

bilu enyi si emoyo ha na bilu na wekpokpa na bilu onegbe ọnahụ le na temolo ya hụzi ọkịla ahọyọrọ kpomosi kelo ọma ya ohi ọkịla ozi mebi eh, ọyọrọ bikpo anyakwu na hafizon kama kamanan ya ọyọrọ bikpo mosiri kur'an ya ozumi completely an yakuna alkul mufassir yaho yarbe po must kill mufassir must moli the ability to do quranic exegesis eye ama kila ho yarbe po must molo le nisi ahadith wa mustalah wa mustalah alhadith eh ama kila huzio kila herebe po la o yarbe po must ile ni mirebe po na ama eme ihe musumi. What are those things that are holding your Islam? These are the things making you a Muslim. What are those things? Starting from your shahada. Eh? Your shahada. You have to have knowledge about it. Shahada te cool? Ashhadu an la ilaha illallah. وأشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم emeghị the يلا إله إلا الله illallah emeghị شروط what are the conditions what are the things that can spoil it what are those things you should not do that will spoil your islam things you should not say things you should not do you should know them leela ilmul كلا lọlọkila odebebari solah الصلاة العهد بيننا وبينهم الصلاة الكوي نو يادي سيسني سما بي سلا لوهي صلى الكوي نو يادي سيسني سما ني مسومي بي سلا ني كافري لوهي مي صلى إمي عشان الكوي يوفي وخاي صلى وكيلي مسومي أنا يي أما كيلي مسومي So on your salah, ukariwani by yo, have you learned how to pray, observe your salah properly? Salah. That your siyam, your hajj. At any point you want to perform hajj, you don't just do it. Luna, Luna, Luna, someone must direct you. That is the learning. That is the learning. So, ole lokalo kalo ye monata. Cool? That is why enonahi في غار الحراء في غار الهراء أكلي كوغو هراء نار عباري قرآن عباري هاري قرآن زيغي عن يعني محمد صلى الله عليه وسلم نجبريل عليه السلام ردوي بريوريو اقرأ إموتامي ما أنا بقاري أو ما أك ما وما أقرأ إبني هذا هما أقرأ إبني هذا أيو ويا ده بريو نوزة وما أقرأ إبني هذا أو ما أنا بقاري إما لبزة إما لمو ومزة Udawolo, from that point, the Prophet wasallam cannot just follow that instruction because the knowledge was not given to him at then. So Jibreel repeated for the third time before Nenionwo held him very and rubbed his head vigorously and released him to the floor. Bismi rabbika alladhi khalaqa khalaqa al-insana min alaqa. dagwọrọ so ọ na-adị n'ilu uwe uwe ka enu uzizi ele na na wọ ụha wee n'ole nini uzizi na-adị inyi kokwa ụha ruo ole uzizi ọ na-adị inyi ọnụ ole n'imatemụrọ na lọhụ ole n'ife ma oge nara ezelere ya nebi muhammad sallallahu alaihi wasallam lọhụ ole n'isi ema nebi muhammad sallallahu alaihi wasallam tamama ọrịọ delili nisemiyota mamana ọ na okpokpona bubile monata orio ogenata rekeli surat muhammad orio ma fa'lam wale no annahu la ilaha illallah yohani gena wewe na ga except allah ebo gena kalo ilm no no learn it be aware of it That is knowledge. Cool? Even before you start seeking for forgiveness, you should know how it is done. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك Then seek forgiveness for your sins. But start with knowledge. Know how anything you want to do is being done so that you can do it properly. So that you can do it properly. ko larile mee wa amalu al-abid إن لم يكن مبنية على العلم سيقع في أنواع البدع والمحرمات وعمل العابد إن لم يكن مبنية على العلم سيقع في أنواع البدع والمحرمات أيوغي لاريلمي أقوكو نوغو مغانا إن لم يكن مبنية على العلم فديه أنا بقولا أما بقولا أخلي أولينا ليه أما بقولا okpukpolare ka ụlọ enile ole that is ọma wee n'ụlọ biso n'okpukpola n'ime ọdịbe kpụkpọ n'okpukpo ya okwilo n'ụlọ ela sayakọ ofi anụa ibida wameho defioyi kwekwe ibida emogena matari ilohalu kokwa na tari e ore gbomie ore

so larilo na lo haze hure lo mare puhi lo mare bari onana na lo mine ukagwona azan na shi mosasi common azan common azan astagfirullah it's not actually common i really mean hey ayo woni we be mu official muazzin nisi mosasi ọmọ yàrá ìlọ official muazzin nisi musafi ọmọ lè bá ẹ ṣe sálà. Umar ba shi azan. Umar ba shi azan. Uzona ya shi Allah wa kabar, kabala, kabala wa kabar. Subhanallah. Oge na ute mololo, Allah wa kabar. Onegege, ukata maonoya, omakiri na ite ọnụ ya ahị na-enye e ma anyị gara edi ma anyị shi sala ediwagbari na ọbọmayọrọ inawa e gara ihira wa shi sala irawa e, lọrọ adini zelere adini ifere awale lasi isi yóò wale ebe ma di ọ ma di ọ perhaps ira ọ la egbera ebe ọ la eselele ọ ma ekwetọ mmiri ọ wewe na atamawo no diowo ole uoho onira lula luka guze alawa kabar alawa kabar subhanallah أشهد أن أشهد أن محمد رسول أشهد أن Go, you are turning it into a question. I testify how is it that Muhammad is a messenger? Anna, Anna, Ebogana, Ebane, Bia, Wenamaria, Ashhadu, Anna Muhammad Rasulullah. I testify that Muhammad is the messenger of Allah. Sallallahu alayhi wasallam. You turn it into Ashhadu Anna Muhammad Rasul. Ashhadu Anna Muhammad Rasulullah. Aikama Anta Takul تقول كيف يكون محمد رسول الله متى when when did he become or how did he become the messenger of Allah يا مريم أنا لك هذا oh مريم how did you get this go on أنا أشهد أن محمد رسول الله then you think it's not important to learn you think it's not important to learn oge na uju n'ọja ma ya oge n'ọja amin na ọrịa wa fikhul bukhari yukhadu min tarjumihi fikhul bukhari ọrịa al-imam bukhari udu di fakih lọlọ kila nọrọ ise ụmụli understanding si adini and ọ mi understanding so na ọ arọ ma ebo izesi topic nisi hadith misor or came up by compilation of hadith of a particular issue. They will not have a second on the topic. They will not have a organized on the topic. On its own, it is a lesson. On its own, it is fixed. On its own, that topic, the way he would align, he will arrange the topic, the words, the choice of words he will use alone will give you some lessons about what he wants to start telling you. Imam Bukhari is known for this. weboy oganazo intopinyore babu nodelehona alilmu qabla alqawli walamal ole nimaha atemonisi ole lokaloyi emonata bili obupo na opo and quran quran sovena our scholars principle is islam osumio which is emoganadare gbareki oretemokel quran lo akpa consider ari consideration on emila mozolo qaida on na kila is a principle qaida quraniya that is oganaha lore emire ekel quran mozona o amore more kalu o amore more kalu on emoganare kalula i give more consideration before the next thing of the matter. Na Bible genayo inna safa wal marwa wal marwata min sha'airillah faman hajja al bayt fala junaha alayhi an yatawafa bihima. Oganahe inna safa wal marwata min sha'airillah. The mountains of Safa and Marwa they are from the signs of Allah subhanahu wa ta'ala. ole sofa bil marwa na ala ya osede hazizi hajj amma na nebi hare gbari hoa zizi hajj no hare gbari hoa naga sofa bil marwa e e, e sahaba ni so e nọrọ gbo onu be ma hare gbari sofa ma ha gbari onu naga akwụkwọ barwa ma ha gbari ane muhammad sallallahu alaihi wasallam orio nabda'u bima bada allahu bihi نبدأ بما بدأ الله به emogenare bari loma hare bari nogenare temo isofa bimaro akel Qur'an orio inna sofa so sofa logenare bari hotemo ata loma hare bari so nogenare ye أنه لا إله إلا الله know that there are no gods except Allah. He started with something indicating knowledge. So, ole lọ́ọ́mà ha rẹ̀ kálù àmàgì tàbí ọmọ kí ó lẹ́ni ṣe mèrè bí pọ́ yóò mọ̀ sí skill scorer no ilmu alfarud wàlá ayin ẹ mọ̀ gánà rẹ̀ kírù sí náà yóò kù mọ̀ sí ìlú àsùnmùsùnmí kí ló lẹ́ni ṣe báyìí wọ̀nyí ni ọ̀nà ọlọ́kọ̀ náà di ọ̀wọ̀ náà. náà وقال النبي صلى الله عليه وسلم عن محمد صلى الله عليه وسلم وتماما من سلك طريقا يلتمس فيه العلم onore haugi niloha na bikelule sahala allahu lahu bihi tariqan ila aljanna ogena oelo horene ugi no harema bilu ekeli aljanna unogena oloholorine so emole obakilima re bilewe وما كلمة رقل وريو شيخ عبد الرزاق البدر وإذا فارق الإنسان العلم وابتعد عنه ضاعت أعماله وهم هويا هويا وفيد بأموله You try to put a criterion between you and whatever has to do with knowledge. That is, ushira nole wabtaada. You stay away from where you can learn. Poor at amal. The result will be that ekilo bukbone her waist. Tareme Oman Wemole, he didn't like knowledge. Salaam alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Now, Ibn Sulaiman, inshallah. He did not like uh, knowledge. Dariola umeki opopopopo obekwoza ogana odinoha lumailo والقول فاعلم أنه لا إله إلا الله أعظم العلم أريو za ekero ni ayana ma za ole ki ole no bane ole lo ole ni si la ilaha illa allah ya wene wene baite wene kwani so wene meha na biro mijana wene meha ma biria ile yawo ona ke me pokule mo ole even companions of Muhammad sallallahu alaihi wasallam e o he ta'allamna al-iman imani makpa wena anabi tamama we masholi imani la ilaha illallah we ne hari ya we ne haro mija dagoro nene mabari ma de bego ni Qur'an fazidina bihi imani wani Qur'an ore de bere kwa michael imani no ganare nima الله تعالى أعلم وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ima zale si network ime okle. E okle. Ok, to alhamdulillah. <clears throat> alhamdulillah. Oge na odu n'ọrịa igbogo ile oge na odu n'ọha gbere kwa oge na odu man ma da izolo na zame ma ma biro ya oke eme emekila ma igwe ni ya ile amin oke eme ha ma fa ni dunia ya akhir amin eh ule enu de ma pa ya ogbo bo imaha kpalu makpara alụhịa ụgbọ ya nnọọ na isi aulọdizi na nomare trinude nini egegi rera so inshallah ọgbọnọ nikenọnọ ya gboo n'ọhịa ebe ha mọ ihe mọ isi enigbabọ e, e, e, eri invitation anụvari iberianisela ụkwa imariji ejima ebi musomi ha ihe ọ na-emeola ole ahụ bụ ụkpa hmm. ọzọzila salamaleykum alaikum salam rahmatullahi wabarakatu ọya eya e n'ekele babọ na sọrọ eri invitation <clears throat> a ya ọnụbara enyena n'isala n'isala kokwa eri invitation na ya ọnụbara nanaki beria n'isala ọjọzi n'ọwọ masekpaza ebe ma gbara mani musulmi ma ọzọ na ọya n'okili musulmi hachie vari ebe kila ya ọwọ uri enyi aha lụ ata oge na amaghị ama na nurera even the sunna is that uha accept invitation ifekeye oshile vari uwa datari uwa gara eme alụ ata maka ilebebe enyi chebebe n'ebe I, I, I can't recall the hadith. Mohuzona Uleki, one of the rights of your brothers is at the altar. for Shelia, if he invites you, go answer his invitation, honor his, his invitation. The first thing, invitation you're now, in your invite level. Ebegbe yin rẹ, àkílá rẹ̀ invite level àti ọ̀rọ̀ bàrí mọ̀nà ṣe nìkà, wọlé mọ́tò nìkà, fine alhamdulillah egbegbe nyere wari matumika egbegbe nyere vare mari mari o vare mari bari mayo emoganare ki halal nima ama lugere datari uwa gagwari you were invited to something good something the sharia accepts but upon getting there you met prohibitions here and there leave that place gbari ata fi gbedegbe ma ọzọ na so ọ na-akili ọya nọkila ahụ lawlor killer in the first place. Now, what about Ayano killer who married in Usumi Jiji? Uge moyo ni mahata ma ibema, ni mahaza hu itifiri ma Mozo na. Ane eh, Muhammad sallallahu ọ wa ma. ọ mama. Ogilo oze ma obo. Ekele uye. Leilu na ha ugenilore nimayo nimareha ohonugela leluha elemwaniso kanaharu oanabelotaniso meaning edukiso the path of islam is never dark if truly you want to follow what allah subhanahu wa ta'ala has revealed now oyanokila o obaba olokila oshielevare ohi omolo okere no bodo kokwa Eh, eh, baba lọ wo anavari ake na nigeria no no ala sabili الاحتراز نور زمي بكلمة هو بني كانوها بشكل شرك مهارة the best thing show your humanity show your kindness موضوع لا ينهاكم الله الذين لم يقاتلوكم في الدين eyanikila e emaga e efolokwo nisadinia oge namakhwe ubado tonisela sirema arekili ni oge namayo antuku antabaruhum watukusitu ilayhim oge namayo nuhalula nuhagbedegberu n'ubado tonisela allah has not prohibited you from being kind to them more but show your kindness in a way that allah will be happy with you how do you do that oh ọmọ mekere n'obodo hey, upon again, again, and okay, Norian, or invite Oh, no problem, you eh, maybe a week to that particular time. You can buy something, give them a gift, go and drop. What about Banekeo? If I'm if I'm a divari, that really agwa elekili usumi iragwa gelegbia wallahi alazim ebumei marriage ni wagwe ere na lekila ọkọ náà yàrá nàrí àmì ní ere na one year after two years after even six months after ọ̀pàmẹ́lú ọ̀nì marriage ni pẹ̀rẹ̀ nílé celebrate ọ̀nì marriage la lọ́ọ́lé ìzóbó láàrí àbáríkà náà yọ ẹkẹ́ olúwẹ́ láàrin efi àwọ̀ àbáríkà náà yọ nílé kàáyélé pẹ́lẹ́ nihe ihe ìrìnà n'i celebration láàrin lẹ́yìn bọ́lá rọ́bọ́ ní sọ níṣẹ́ láàrin ọ̀fíà ọdụ ọ na-aga ere egwe igene ọ yọrọ ebekpo aralụ mmanụ egbe na ozizi ọ na-abịa kpọ ogi then ehele ọhị ma a na-elekere agụ ụjọ si igwe ọnụmozira alụ aga egwu elu aga egwu ile oge na tari ile oge na tari yare o mini omukperela omukperela mini ose ma aharela kpụkpọ omukperela as if it's, it is legislated that on the day of your marriage you are permitted to do what Allah subhanahu wa ta'ala has been prohibited. agwa alọkịla emiema ọkwakwugbemayo eme oge na-alụkọrọ enyi ma ọnụ ya gịla mọsi kwakwu gbo ọmọsizi dobolo zikwakwameghọrọ egbe onegeke adebelemo music al-azani music esomiori islamic music la hawla wala quwwata illa billah islamic music bi guitar bi piano islamic music islamic la hawla wala quwwata illa billah ami ma sha Allah music lẹ́mi ọ̀gárékìlì lá ìláhà ló tẹ́kẹ́lọ́ wà dẹ̀gbẹ̀dú kìánórí wà gìtárì music ọ̀nẹ́gẹ́gẹ́ ra òkìlọ̀ náà rẹ nílí ní sọ̀gá ẹgbẹ́ lẹ̀ mọ́. zikiri emi zikiri emi se music ha music ma ata ọ̀sẹ̀ o. ọ̀nọ̀mọ́zì anọ́bàgbé mire nnalilari na ilemere ọjọ́ ọ̀nọ̀mọ́zì ọrụ mire ọ̀rọ̀ ẹ̀kẹ́lú wèrè ọ̀gbẹ́ ọ̀gbẹ́ egbe ní sọ̀rọ̀ pípọ̀ ọ̀yẹ̀gẹ́rà ìgẹ́nẹ́ yìí kó hasbunallahu wa ni'mal wakil ugetonigo maka ugetoni si musulmi ugetonigo amaka ugetoni si musulmi ọhara kili musulmi ṣe lẹbàrẹ emirego elenana sereke ya mọli ukokore na elenana emebu ne musulmi ge gba egbe ọ negerelegi ah ọ ni ma nena ni ma ha ṣe na ọya meme ya na ọya meme ya na ọ mgbe ha nu geto akele ọya rịfa akeleo arịva akeleo ụgbadelisi mande akeleo ụgbadelisi gwaili akọlugetoya ụgbadelisi gbubadelisi mane hụ na gbubadelisi egwarili na gbubadelisi mane nekele rekaimoge na taa gbubadelisi egwarili musumilekila amaghị ka ene rekaimoge na taa na na taa na so ha na taa n'ime arịa na-abịa ile n'oge na-amatarị akọnụ ga-etowe arịa ba the most painful thing is even that eya n'eze n'imoro ụlọ ema you will be so disappointed oya n'okila ọnụ emimoro n'ụlọ it even be a of sunna edofa arụ ma obodo kila emerere why why what is so special about that So in a nutshell, in a nutshell, ụmụrị nebo ewe eh, akụ ele yọwọ wee akụ ele yọwọ ebe eh, ama maka musulmi ee eh, ayọ n'ụlọ ehiala igbe maụzọrọ the highest you can do ọnụkperere a ihe oke oke elu yari kwara dobula mere ha geto kele mugharemila ụkwarị ata Dagare Makemoge Nakele Aluata, which is most likely going to be the case. The best thing has been Ravizi. Ebabore Kira, fine. Omolero Kira, Kelemuhare Neuhumiao. This is better. Then, ebe bụ na ya ya gbe mistake ya n'ike musulmi you will become so close to Eyani Makilimusumi to the extent that anything you have to oh, owe, your decision you have to make, uh, you owe them an explanation. we oh, must explain it there. You shouldn't be that close. Not kila yo uhatama onoya ah eh, eh, ele hova tabanya ame omoni second oriam yo. Oduomkpela Ihamabivari, eh, Odumo Nugi Merine. Your relationship is supposed to be that. Ukadayo, ah, okay, no problem, I understand, I understand, no problem. Thank you very much. That is how it's supposed to be. Why? No, she not coming. Eh? This one and that, she's not coming. Eh? I they'll be like this, eh? She not come. Ah, that, that, She not come. Lari wele nure kou bade otoni sera. amayo ni wakweyele kwa egbe musomi bi kafiri eye amayo ni wakweyele kwa egbe no be kind to them help them if they need your help fine be just agbela ọzọba ata ọsẹzọ ata. so the summary is that ebe dakilayo e na emogana kele ahalu ata shiwori agwa alụkila iwere ha ya ogbolani ha agọghị na adagwe ebu ebe aso dị enyi so nọ ọbọ ebe ihe na egweli ka gbe mezie taa ee eh? ebuka ọkụ na ebuyela ebuke na-egwili gbeze la ọlọkila ebuyela ebuke na-egwili gbeze la ọlọkila wee nọmọzi ha bọdọ n'ụba nọrị musomi okila larịa ọdọ ụbọ enikpo n'ụlọ okpere na n'ụra okpukpere naghara ebodo n'ụwagere n'ure gbe emi okpere na ebodo ahayo negwili gari atawa yama ahayo negwili gari atawa yama ọ dọdara nọ n'ofu oge na so enikwekweri na gautora ụgbara ụtọ n'ise ya n'ịmaka musulmi achịcha egbewore lọmegbu anyị achịcha egbewore lọmọ igbo anyị ọnọkili bere anụ ọwụ ha zemire emire ama ifi ọhi ọniberia oke enu sọpọt no ya arụela ya arụela fan ọya hagbu owo maụlọna you can show other act of kindness ee ọ nọ n'ebe onye semena ama ogwu o mụ na-abịa enyemara enyemara odugila ayọ̀nùlò mùsùlùmí ayọ̀nùlò ìlọ̀lá délé mi ọ̀nà gẹ́gẹ́ là mọ́nì ìlọ́lẹ̀ àdájú àṣọ égbèrè fẹ́fẹ́ nílà ìrẹ́pẹ́ kúbíọ̀ rẹ̀ dépò ẹ̀fẹ́ ìfẹ́sínísì àkèlè má hálẹ́ má ìrìnà ọmọ àríkè láì fẹ́rẹ̀ kẹ́ gbogbo sani hárẹ̀ gbóná rẹ̀ mọ́mà kè mẹ́mọ́ ibà ha ẹgbẹ́ má lẹ́ orí fẹ́rẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn má lè dúgí la káfíìlì má ọ̀nà bí wọ̀ ìlọ̀ ebi ìzẹ̀m lébọ̀ ká I know this time is a difficult time ọ̀dúwà lè má lè o dè má lè gíra it's okay it's fine But you see that particular day, ile ha lui obe n'oge na amara kọ adị n'ise eh, shirani. Shirani mkperera. Don't be present there. It's better for you and it's safer for you. Allah Ta'ala. Now. Jazakallah khair. Ọgbọ́n eh, nìkẹ́ ẹ eh, mọ ìzìnalẹ̀ ule emo e ala dizina ndo de ure tomi bua te ebu te se ari e, ege ma vi ulo yo ma ulo so a o u ase ki e, zigbi dai zo kukwa noi so malemi so mi ogbo nule iba ha isiao bo ima visa le su kwe yiri ni ogbo ise nude but in should the case uma yiri liyam so yiri but before that ogbonireha egbe lohi oziozi nowo ebe ha emie azimi oziozi nowo eh, yohani semaneki mozi ebe ha ezimila ihe a dịfie ezina ọlọhọzọ ọniziva nowo igbomani owo niselewari ọnizi ya nowo enikila imozi nege kila ubanorege yana na kila ale ubanori somozi lohi lo, lo emi, e, emi, emi, emi shikezi na ebe ha ikufela udunare mie onu banorela ini abori salamu alaikum alaikum salam rahmatullahi wabarakatuh to ebe bobo lo no yana no wallahi lazim dalile ni elele n'ime anya na this time that we are wallahi fitnara ebebere bekpu ọfame ọfameni sizi na ọrịa ebebere bekpu agbo ebilo oge ya ele nana that is ụkọrọ oge ile mọrọ ebo ala efọrọ ọmọrọ ebo ala efọrọ ahamọrọ ebo ya mkpamụtọ kiri ha kila ọnụmọ izinana wallahi lazim and oyoyi ushaididile limaharelehu belenakwe ogeshiskelemamimi one of the ashratu saa ashratu asaa so ebema ha ezimi ma, iwu ha nisema ime ozi nisema ebema ha ezimila na ihe adịfieke n'izina wallahi It's easy to answer this question, but it's very hard to make it realistic. That is nare nare runo yaleo ozini iliama nare rock society ni magia ama oya hagio giloka dami vivi dami dawe you still have to try nevertheless you still have to try nevertheless now sede huke nu iuhanise eh, imozinise eh, ukele neha defieke lezina emoge nayo nulu josiluo n'ụlọlọ emoge nayo nulu josiluo buzezaduanila emeghe emoge nayo nulu mgbado tonisi mozinise binigenise ọzọ dị n'ọrụ ale muhammad sallallahu alaihi wasallam otamama iya yaliowo kwekwe soganama i'll make it a bit uh, i'll summarize it a bit ọ nizi naanị ugwu ehi ụtafelo yara kokalotuge awo umabizobo rokoekelugwarenise umare oreke ọha umonisi ọha yotafe kpọkpa ọhara yizina kokalotuge awo relokoekelugwarenise umare how Fedeki Igenebi Huzolu Umori, e Yohanise, you have both male and female children. And then Muhammad sallallahu alayhi wa sallam or Tamama said, Yohanise ma, esi ibi e seven nuru awladakum isolahum abna'u sabah. Said Yohanise, esi seven years, ya mani layone ayisalla. Tutemoe isalla yo uhunisela. order them to observe solar every time. But that doesn't mean you should wait till 7. You don't have to wait till 7. Amai haida di 7, they rock kilos in Nila. Ya me Nila, ya isala, varima isala, varima isala, tutubawo mimi. And then, ebilegwe, ebilegwe, zodge beao, zodge beao, ebigenegwe, noha akele bihozogwe. Mozona, ebigenegwe, noha akile bihozogwe. Your male children and your female children at the age of 10 separate their sleeping places, separate their rooms. Igbo mami se, bela bela mo gwa ni sera, igeni imozi ni se, bela moli gwale ni Ebu nema mare kekwe ni mona because most of the time I just see go is in outer fellow, outer fellow. Ele ne na orelo ko gwa ni se Then secondly, fanabirona ugwaleni si wee wewo wee bila me ugwaleni si wee bila me iuhale hage dale egwari oge na tara ekele kuran ekele sorotu nuru ko ni ha ajo si ya ulo gbugwaleni si ya elu ekele gwaleni si ebi same like that eye emosi si ya seek permission uwe na ala ele they have normally free will to your room because Uguareni service ame is a resting place. Oh, ebe wa na-ekpo ekpere lọlọkila. Ebe wa na-ekpo ekpere lọlọkila. So ọmọni se n'okwuzo n'oge ile egwari. Ọma jana reza mehi eme ma fọnọ redago egbe n'ise ọdagwo. Okwu ọmọni se na gini n'oge ile egwari. Ọma jana rememize emo eme ma fọnọ ha dago egbe n'ise ọdagwo. really it is another source of stimulation of their desires. it, uh, it can even be the primary source if you are not careful. If you are not careful. Elegwari, ebegekwe morimota mara as puberty. And then you are provoking those desires by allowing them glance onto you in the way that they should not have, have done. ma ụzọ na so ọ bụ e na eghere mindị n'ise bụ na ya eyi ene mụ but they very very important very important ọ na-akịlị ọkpa then ọnụmọzi n'ise ere ụlọ yọrọ so ikikere mes fọmaraizilo ọnụmọzi n'ise bikọz asọ the person is particular about code ah ha se ole egwari egege se n'ọhara obodo ọya kelori obodo atana ma amori problem ọ makile merere atana si lọọ ma amori problem egege ha se ọya kelelori ọnọ ya kilo ya nomi you are pleased with the person's deen including character because when we say deen it's not just about oyi sallah ofiazumi is very, very regular in the masjid. Yeah, he appears in full sunnah regalia anytime you see him. Always taking care of his beard, his trousers, uh, he's always needs fusak and all of that. That is not all of it. Too. Character, character, character, akhlaq, akhlaq, akhlaq is part of the deen. Go. إما نبي تا صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق adini laya nebi no vale konima ona adini wata mamaki adini nagi roele nilo vali emna naki ebe bomila nilo varo ko makarim al akhlaq la nilo la ayo ya no mola adini anabi sallallahu alaihi wasallam sede gotama e o agene hakela omoni sede o akila agene no mola adini ẹmọ́ ẹmọ́ it is possible for somebody to be very learned at the same time very rash very rash in behavior very rash in attitude that is not the person your daughter should marry don't be deceived by the beard don't be deceived by the trousers don't be deceived by always observing Salah. He can recite the Quran very well. Don't be deceived by that. If the good character is not there, no adab, it's not the right person. It will frustrate your daughter. So, but Onomoni say now stay in the bottle. Physically, your daughter is ready. Emotionally, she is ready. Yeah? And Onoke Lorena is ready also as a man. not Lorena Biralo Pokuzu. Omoni Seri, even if they have to start small, no problem. Pray for them. As far as the man can take care of his wife, as at the time he came, and he has the quality of being well mannered and his religion is there and he can take care of the woman, give him your daughter to save your daughter from zina. Here is where we have problems. Right now, no elbow. What kind of a man do you want for your daughter? <laughs> You'll be so surprised. The expectations are so high, so high. What's the makwebe? What's the makwebe? So this is one of the best things you can do for your daughter. Get her married early enough. early enough to save her from the fitna of sinner. So Omani said, Kelero Bodo. And then Sedehomate Bodo, Olegwari, teach her how to protect her ornaments, her body. When alele, hijab. When aleba ebai kwe hijab. When aleba igwegbe as opozo. When aleba eba ho uzo ka ibanori otafe. gwenale mbokuzi shigenera sedeho odo tafere gwenalele teach her all of those things ema ogana tamama ekele quran ogana tamama ni hijabula lomeni ma anyi orofina wala yuzain ko sedeho mozi okwani hijabula lo igenere kele nabile o oya na ha roboshi loho na ọya na hatri okwame buru loho no ya na umehishirane ukaimea gene no moli mindnisi okuzo ikele nyika ari yowa loha dorebere wenaleba ikunikpo ama ụkara elu na ne mierebe ona e emi ọkpa na arụ ebe kpuo ahụ e emeghị ọ na-emi ọkpa phone, these are our smart devices. Smart devices. If you don't control their usage of smart devices, if you don't control their access to the internet, it's a bigger problem. No matter the madrasa, no matter the tahfil the child is doing, no matter the dressing you've taught the child, no matter the manners you've taught the child, if you expose that child to the internet without limits, is a problem. you will have problems. This is a fact. So take charge of digital uh, activities or internet activities going on in your home. Elena na aha yo ha genelo protect one is all. Omakili uh, just protecting your home, the building, who comes in, who goes out. That is not it alone. No that your daughter inside her room at the same time can be in the U.S. without your knowledge through the internet. That your daughter inside her room at the same time a young man from Afghanistan or a young man from the UK or a young man from any part of the world can have access to her body In the morning, she will put on her, her hijab and you'll be happy. Quote, if you don't control internet usage in your home. So this is one of the biggest steps today one can take. Not just for our females alone, including the males. Then another thing you can do, select their friends. As parents, responsibility ni Who will be my child's friend? It is your duty to tell your child, no, you cannot be friends to this person. Yes, this is the kind of friend I want you to have. It is your duty. It's one of the ways to save them. And then where no no for money says in now, okay no money says in now, make sure who is in now. Make sure where where who is in now. Whatever you don't want your children to fall into, try not to be a person that does that thing. Because it has effects. There are thoughts to this. It has effects. As a man who came again and he said Daniel, have Daniel ọkụzọ okila oke na n'ise izi na ha izi na agene okila oke na n'ise izi na ha izi na so these are just some of the few steps one can take then matemoi control of internet television access also satellite uh, eh, eh, stations and all of that control what they watch they can be influenced through this entertainment uh, industry. Don't expose them to it. Replace it with what is better. Replace it with recreational activities, physical activities. Oh, you have money. We're going you have blessing with people. You want to build your house, build it well. You understand? Build it well. Islam encourages that build a spacious house, have a place, have a field for exercise. Mozona, Ohakili, eh, Unawa, now yourself and your family, just have a place for exercise. Use that to occupy your children instead of screen, screen time that is unending. Every time you are all on the screen, all on the screen, TV, TV, TV, TV, every time. No. When you have occupied them with academics, with their Islam, when you want, when you feel that it's time for them to enjoy a bit and have fun, take them to that field, play with them, carry out some sports activities with them. You will see they will be happy. Abi, after then, share some things for them that will make them happy. If it is sweet or anything, give them. They will be tired by that time. Everybody take your bath, go and sleep, and they will relax their body. They have had fun. They've had fun. This is better. onamine. So Olena Hayama, if you are able to cultivate this in your home, Uamehi, Yohani said they will come out differently, no matter how bad the society is. No matter how bad the society is. So what gonna do? Uh -huh, finally, pray for them. Uh, that's the biggest one. Adua, Yazis Adua Nila, Askerala aziz adwani la as iyo e la aziz adwani yohani se adwani se rabi yo ose emukeni yohani se kilakpo ya aziz adwani so ni la wewewo ya nye egbe yo n'imi la ya nye egbe yo n'imi You want your children to be very knowledgeable, but you hate knowledge. How? How? How? So, all now do no jama, all of my, all my easy.

وفي الآخرة حسنة وقنا عذاب النار وتوفنا مسلمين وفقنا بالصالحين في طاعة الله وفي طاعة رسول الله صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ونتوب إليك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته